أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لين بكي أدى وقسم الله وبا في أثر الصلاة فوق النبي صلى الله عليه وآله وسلم وبا صحابة النبي àwọn tí wọ́n jẹ́ ara ilé ànábì abẹnuwa kó fi ìkẹ́ sí àtọrọ yìí kó fi kárí wọn bákan náà kí gbogbo àwọn tí a jòkó ní ààyè yìí ní àpapọ̀ ní ọkùnrin àti ní obìnrin tó ṣe pé àwọn náà ni àfihàn wa sí abẹ́ umbrella multaqa ahli sunnati wal jama'a ní ajégúnlẹ̀ ń bí ní èkó tí a ń gbìyànjú láti tan sunna annabi sallallahu alaihi wasallam ká bẹ̀rẹ̀ láti rí àwọn ustaz wa sheikh al-mahad الشيخ إسحاق حفظه الله ورعاه أطلب ديوان منقل أستاذ láti jẹ́ kí iṣẹ́ náà kó rọrùn láti ṣe ní ọkùnrin àti ní obìnrin akíra wa pẹ̀lú gbọ́dọ̀ wa salamu alaikum wa rahmatullahi wa barakatuh nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ ló ní ìrọ̀lẹ́ yìí nǹkan tó ṣe pé a máa ń gbọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni pàtàkì jùlọ nígbà tí wọ́n bá ń ṣe ìyàwó wọ́n bá ń ṣe wàlímà ìyàwó tó bá fi wá àti síbẹ̀ pé aṣọ́wàtí nǹkan tó sọ́bà máa ń pọ̀jù láti máa sọ òun náà ni huququz zawjayn ẹ̀tọ́ ọkọ àti ẹ̀tọ́ ìyàwó rẹ̀ àmọ́ kankan tí èmi máa ń ṣàkíyèsí òun ni pé ó dàbẹ̀ pé nǹkan tí àwọn bá máa ń relé tirẹ̀ àbí láti restrict rẹ̀ sí di munasabat ẹni pé àwọn wá sí sábà ń ṣe fúnra wa láwa mùsùlùmí kódà ó dórí àwọn alùsùn náà tó bá ṣe pé àwọn ìṣẹ̀lẹ̀ kan lámọ́dé ń ṣe àwọn wà sí yẹn bí káfẹ́ ma káwà ní ẹ̀ṣọ́ ẹ̀tọ́ tí ń bẹ fún Ọma, ẹ̀tọ́ ọma ẹ rẹ̀ àbí afẹ́sẹ̀ ìyàwó ẹ ẹ̀tọ́ àti ìyàwó àbí Ramadan fẹ́ bẹ̀rẹ̀ ọya ọ̀rọ̀ lílẹ̀ Ramadan irú àwọn wà tí tó mọ́ jẹ́ pọ́ mọ́ ní ṣe pẹ̀lú ọ̀nà tàbí kìí ọ̀rọ̀ yẹn kì í sábà pẹ́ nínú ọkàn àwọn èèyàn so látara pé tí àwọn èèyàn bá ti gbọ́ mùnà sábà yẹn náà ni yóò sì bá lọ tẹ bá sọ̀rọ̀ rọmọdọ́nì lọ́dún yìí tó bá tó di ọdún míì the same thing ẹ tuntun sọ ẹ ìsúnmọ́ rí ìbéèrè tí wọ́n lọ́dún tó lọ yẹn the same na wọ́n tún béèrè ní ọdún yìí kódà ó lè jẹ́ pé ẹni tó lọ nínú ẹni tún béèrè tọdún yìí náà tí ń túmọ̀ sí pé wá sí yẹn kò dún nínú ọkàn àmọ́ tó bá jẹ́ pé kìí ṣe àsìkò tó ní pẹ̀lú ògo ọlọ́run ọba àwọn ruwá àti bẹ́ẹ̀ ó sábà máa ń wọ ọkàn abẹ ọlọ́run ọba kó mọ́ ṣàdíkì tí a fẹ́ ṣe yìí náà ọlọ́run kó jí kí ọ wọnú ọkàn wa Allahumma amin ọ̀rọ̀ nípa ẹ̀tọ́ láàrin ọkọ àti ìyàwó ọjọ́ nǹkan tí ó ṣe kókó tí ó pàtàkì torí tí ẹ bá ń wo àwùjọ mùsùlùmí tí ẹ ń wo ìdílé mùsùlùmí èyàn rí pé wàhálà pọ̀ ń bẹ́ẹ̀ ìtínà ń ṣẹlẹ̀ gan gẹ́gẹ́ bí ó ṣe ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn tí kìí ṣẹlẹ́sìn eléyìí ọmọ yàrá lẹ́nu pé ẹni tó bá wá jẹ́ lẹ́sìn ó yẹ kí fìtínà owó tó ń lọ níwọ̀nba ó yẹ kí wàhálà kò kéré torí pé ẹ̀sìn ọlọ́run ọba ìfọ̀kànbalẹ̀ ló máa ń fà ìsinmi àlàáfíà náà ni ẹ̀sìn máa ń fà sínú mọ̀lẹ́bí tòun ó tó wọ̀ sí pé tí a bá wá ń rí wàhálà báyìí láàrin mọ̀lẹ́bí mùsùlùmí kọ́dà mọ̀lẹ́bí ẹni tó jẹ́ onísúnnà tí a bá wá ń rí wàhálà láàrin wọn èèyàn ní bùkátà sí o tó tún ra ẹni wò bí kí ni ń ṣẹlẹ̀ àwọn ṣùkú yẹn ni pé ọ̀rọ̀ ta fẹ́ sọ yìí ó wúlò púpọ̀ jù fún àwọn tí wọ́n ti ní ìyàwó ńlé abẹ́ni tí ó ti ní ọkọ bákan náà ó tún wúlò fún ẹni tí kò tí ì ní lọ́sí pé òun náà ń palẹ̀ mọ́ pé ah, èmi náà padà ní ọkọ ń padà ní ìyàwó ó wúlò fún wọn ìwúlò tí ó ní fún ẹni tí ó ti lọ́kọ òun ni pé tó bá rí pé ah, àwọn nǹkan yìí abẹ́ni tó ti níyàwó tó rí pé nínú mọ̀lẹ́bí tèmi yìí ọlọ́run bá fi mi ṣe kòńgẹ́ yóò dúpẹ́ fọlọ́run yóò tó múra sí i ẹni tó bá rí pé ààyè ń bẹ nínú tòun nípa nǹkan tí à ń sọ èyí tó bá ṣe tó ṣe tí ó ti tó ṣe pàtàkì jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí àbàtì ẹ̀rù sọ tó bá jẹ́ ayẹ ó máa ń wọ́n ní nǹkan tí kìí ṣe tó ṣe ó máa ń wọ́n abẹ́lọ́run kí ọmọ tàà ṣe àánú rẹ̀ fún wa ṣùkú kò zẹ̀rù jẹ́ yín àwọn àfáàmọ́ pín sí ọ̀nà mẹ́ta àwọn òrùkú kan bẹ almustaraka bayna zawjayn tó ṣe pé ọkọ àtìyàwó àwọn ni wọ́n jọ ní òǹkàlùkù jọ àwọn méjì lọ́jọ́ bá wí délé ìṣe gbọ́dọ̀ ṣe wọ́n lẹ́tọ̀ọ́ níbẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹnìkejì náà lẹ́tọ̀ọ́ níbẹ̀ ìkejì òun náà ni huququ zawj li zawjatihi ẹ̀tọ́ tí ọkọ tí ó máa ṣe fúnyàwó rẹ̀ ẹlẹ́kẹta ni huququ zawja لزوجته أو لزوجها ẹ̀tọ́ tí obìnrin tí ó fún ọkọ rẹ̀ máa bẹ̀rẹ̀ láti di alákọ̀ọ́kọ́ eléyìí àwọn kan yìí ó ní ṣe pẹ̀lú ẹni tí kò tí níyàwó púpọ̀ abẹ́ni tó ti ní tó tó fẹ́ fẹ́ mi àbí ẹni tí òun náà ti ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó bá rí pé àìṣe tó ń bẹ́ńbẹ́ amendment tó bá lè ṣe lórí rẹ̀ àkọ́kọ́ ni pé ẹ̀tọ́ nípa fẹ́tìbà ìyẹn fẹ́ fẹ́yàwó ìyẹn fẹ́ lọ́kọ Islam fi àyè lẹ̀ fún wa wípé ẹ̀tọ́ ọkùnrin ẹ̀tọ́ obìnrin òun ni kí àwọn méjèèjì kí wọ́n wúra wọn ọkùnrin ó gbọ́dọ̀ nífẹ̀ẹ́ obìnrin tó fẹ́ fẹ́ bí a ó wù mí obìnrin náà òun náà gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ẹni tó fẹ́ fẹ́ ipò wù mí níbi tí ìṣòro ìdílé mi ti bẹ̀rẹ̀ láti di kírísítà yẹn ni bóyá ẹnìkan náà àwọn méjèèjì kò ní ìtẹ́lọ́rùn lérí ẹnìkejì rẹ̀ tí wọ́n wò pé ìmọ̀ yìí máa àbí kó jẹ́ páwọn kan náà wọ́n advice rẹ̀ pé máa rún ma ìfẹ́ ọ̀padà dé ṣẹ̀rí ẹ méje ká mọ dẹ́rù kan báyẹn wò mọ́ nítorí ń jẹ́ choice rẹ̀ tó ń wá ní tó ń wá dérú ẹni tí mo fẹ́ fẹ́ lélẹ́ yìí lọ́kùnrin ni lóbìnrin ni má yí padà wá nǹkan yẹn náà ni kó o wá kó o tún mú àti tó wá jẹ pé wọ́n náà padà rí pé kí ní fi yí padà lẹ́mìí mi o mo ní ọ̀rẹ́ kan dàbà fi wà ní Sudan ìmọ̀ nǹkan fún un fẹ́fẹ́ yàwó irú àwọn akẹ́wà ta ti níyàwó kátọ̀ wọn àmọ́ wọn ò sí níyàwó yóò wá lé kalẹ̀ ìgbẹ́jọ́ rẹ́fẹ́ báyìí ni yóò ga yóò tẹ́rẹ́ yóò dúdú ẹ̀hẹ́n yóò ha Qur'an ó gbọ́dọ̀ kàwé dé minimum NCE àbí minimum degree tó bá ní máa sàkò sí wàhálà tó tí bá tí wá ń ka ohun èmi ó kàn mọ rẹ́ẹ̀nì tí wà mọ ní àwọn sọ̀rọ̀ sílẹ̀ yìí mọ rẹ́ẹ̀nì sí báyìí tí ó ní kílẹ̀ mọ rẹ́ẹ̀nì sí tí bá ti ń sọ báyìí èmi ó kàn fún sẹ́ẹ̀nì yóò ní kílẹ̀ mọ rẹ́ẹ̀nì sí nìsí mo ní sórí ohun tí ìṣèkà tó fẹ́ yà ó àwọn àtúntẹ́ ìtọ́mọ̀ sọ fún un gbà tí ó yà so ọlọ́pàá kádàrá pé ńgbà táwa kò ní Sudan òun ò padà wá Nàìjíríà ó tó gba ìlú mi lọ ìgbà tí ó ya fún ààrẹ lọ́kẹ̀ wá lé wíìmù ọkùnrin afẹ́yàwó ni láàrin bí oṣù kẹwọ́n ti padà mọ́ á mẹ́rin tó gbá ọkùnrin ẹtí rẹ̀bẹ̀ yìí nǹkan kò pé ẹ̀rí pé fúnra rẹ̀ náà ló padà ní tànà zulu ló padà step down fún àwọn nǹkan kan òun ni pé ọlọ́wọ́n bá gẹ́gẹ́ tọ́nu al-Qur'an ike wáńkẹ́ ṣíwú máa pọ́ dalẹ̀kún nínú nìta yìí tó bá tẹ́yìn lọ́rùn tó wù yín náà ní kẹfẹ́ bẹ́ẹ̀ náà ni obìnrin náà n tó bá wu òun náà ní kó òun náà kó fẹ́ ìdílé mi ń dàrú kódà kọ́ láti ń ṣẹlẹ̀ tó pẹ́ wàá wá ìdí nǹkan yẹn pé kí ló ń fa títí lè fi ń dàrú báyìí tó yẹ pé láti ibi khitba ìjọ tí wọ́n fẹ́ fẹ́ra wọn yẹn ìjọ òní ìṣòro ti bẹ̀rẹ̀ so atọ́kùnrin àtobìnrin ni wọ́n jọ ní ẹ̀tọ́ tí wọ́n jọ fẹ́ tó bá wù wọ́n kán mọ́ fọ́ọ̀sẹ̀ nìkan fẹ́ nìkan olúfà ìjọ tí arákùnrin kan wá bá nẹ́bí sallallahu alaihi wasallam tó ní òun rí ẹni tó ń fẹ́ fẹ́ ànẹ́bí bí pé idhab fanzur ilayha ànẹ́bí lọ́lẹ́wò lọ́lẹ́wò lọ́wọ́ dáadáa so kí ló fa ni pé ìtànàbí fífẹ́ ni pé fa innahu Ajidere anyi yo dana deyi ne ni ale bi n'isi olu k'owu dada nwụrụ k'owu n'owu ri yọ nye owu ife k'ogbere gbiri la rịara anyi yalike n'tenu o ri ddekwa yọ kpi ọrụ t'inu o odun o dụm k'owu n'o ri yọ t'inu tie n'o dụm ya owu rịa n'to ofe. ìlọ́gbọ̀dọ̀ kíyèsí eléyìí ẹ̀tọ́ àkọ́kọ́ àti ẹ̀tọ́ láàrin ọkọ àti ìyàwó ni ìyàwó kọ́dà ìkan tó ṣẹlẹ̀ ń jọ kan arákùnrin kan lọ́wọ́ tọ́fà nẹ́bí pé òun rí ẹni tó fẹ́fẹ́ oníkọ́dà ẹni yẹn ara Mẹ̀dínà ni ara Madina ni ẹni yẹ òun sì ní òun èyí sára Madina anẹ́bí wá ń sọ ń pé lọ léwò dáadáa o torí pé kí ni níbi tó bá wo ojú àwọn fa inna fi a'yuni al-ansari shay'an gẹ́gẹ́ bá ń bí ojú ẹyin ojú àwọn àǹsọ́ọ̀rù lọ léwò dáadáa o kọ́mọ́dé pé ó padà wá fẹ́ tán tí wàá mọ nírú ojú òní àníbáyìí so anabi sallallahu alayhi wa sallam ọkọ alẹ́kọ̀ọ́ ń bí eléyìí ṣẹwárí mo fẹ́ kan jáde ń bí eléyìí ọkùnrin mo ṣiṣẹ́ bá wí tẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ wàhálà tó ń ni fi tí ó pọ̀ sí rẹpẹ yóò ní rárá ó wù wọn ni ọkùnrin ó wí bẹ́ẹ̀ ìyàwó ló wí bẹ́ẹ̀ àmẹ́ padà rí pé ìṣòro ó padà tẹ́yọ látọ̀dọ̀ ọkùnrin tẹ́bá wá fún ọkùnrin lọ́rùn dáadáa yóò padà lọ wá sọ fún yín pé òun ti rí àwọn kankan tó yàtọ̀ sí ìgbà tóun fi àwọn ìròyìn àkọ́kọ́ tó rí ju alákọ̀ọ́kọ́ yẹn ìròyìn yẹn ti yàtọ̀ máa padà wá síbẹ̀ ìdínlá kọlọmọṣà ọ̀nà mi létí ẹlẹ́ẹ̀kejì òun náà tí èèyàn bá ń ṣe kìtìbà lọ́wọ́ ni kó sọ òdodo òdodo lérí tí ìyàwó rẹ̀ bá lọ́wọ́ nípa àkẹtìbà a ẹni tí mo fẹ́ ẹni tó kàwé ni dìgírì ódà náà ni mo ń fẹ́ wọ́n ti ní nc lóní a jẹ́wọ́ fún mọ́lẹ́mìnà kàwé mọ́lẹ́mìnà kàwé tò gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni obìnrin náà òun náà ní bùkátà tí kó sọ òdodo nígbà tí wọ́n bá fẹ́ fẹ́ra wọn yẹn nítorí bá ní sọ gbogbo tó bá béèrè lọ́wọ́ rẹ tó dódó fún mọ́ parọ́ tòtórí tó wá ti parọ́ níjọ́ àkọ́kọ́ orí irọ́ yẹn lọ́kọ̀ ọkùnrin wọn mọ̀ lọ́n gbogbo wa sọ tó bá ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ ní kò sọ wọ́n parọ́ fún a ṣẹ́ lè gbarú lé báyìí fún mi báyìí yóò ti pàmì ọ̀ká àwọn kí mọ́ wọ́n rí àjọwọ́ rí o tó ẹṣù dúdú fúnra yí àwọn àfáà ma ń mú hadithi albayyani bilkhiyari wọ́n ni ẹn tó fẹ́ rajà ọfẹ́ tajà ansẹ̀tì èlò ni ó ní 50,000 mo ní a ah. èmi ó san òun ní a ah. forty ni a ah, àádọ́gba nu so àmọ́ tó bá ní ní bẹ́ẹ̀ ni mo ìtún ní choice mo sì ní ẹ̀ṣà bẹ́ẹ̀ náà pé kí n sọ pé ìràmọ́ àmọ́ àbí ìta fún ọmọ sáàbà ti dìpáàtì àmọ́ tí mo ti dìpáàtì mo ti sanwó mo ti kú ń bẹ́ẹ̀ ní ìlẹ́tọ̀ àti ìgbàmá ibẹ̀ yẹn wá kọ́lẹ̀ rí anábì wá ní tẹ́yìn méjèèjì bá sòdodo fúnra yín níbi ọjà tẹ́fẹ́ tà yẹn bóyá áńsẹ̀ ti yẹn ó ti ní àwọn damages kan nínú mo wá sọ pé wá kìíní ní àwọn damages báyìí o mẹ́mórí kìíní rẹ̀ yé báyìí ni o mẹ́mórí kìíní rẹ̀ kìíní kan ni o ah tó wá wù mí ìṣàpọ̀ sòdodo fún mi ànábì ni ọlọ́run ojú falbarika sí àbí nígbàtẹ́mì náà fẹ́ rà mo wá sọ pé máa fún ní 30,000 nísìn tó bá lọ́tọ̀lá wá gba 10,000 rẹ níwà mo mọ̀ pé mi ilé rí 10,000 ó di ending of the month mo gbọ́dọ̀ sọ fún un ànábì ni tó bá tẹ bá sọ̀rọ̀ fúnra yín báyìí ọlọ́run ti bá yín falbarika sí àwọn afọ́wà ní mímbàbí ipe ìtó lẹ́tọ̀ọ́jù ni pé tọ́ba wa jẹ́ pé láàrin ọkọ àtìyàwó ó ṣe pé láéláé láéláé náà ni wọ́n máa jẹ́ ọkọ àtìyàwó láàrin ara wọn tí wọ́n ṣòdodo láti pèlè fúnra wọn dájú. Gá mi ní nǹkan báyìí, a mo ṣe rí mi, mo ṣe dà ní. Sọ àwọn èèyàn wọ́n ń ya ìyàkuyà nígbà kan láwọn oníkàwọn olóró ẹ̀ nínú ọ̀rọ̀. ṣé òun àtọ̀bìnrin bá jọ ń dúró tó bá jọ fẹ́ fẹ́ra wọn bóyá wá rí mọ́tò lálá kan tí ń bọ̀ báyìí tí wà ní ah jíjẹ́rí fún yóò kẹ́kẹ́ kí yóò wá jọ́ọ̀jì nítorí dájì mi nígbọ̀ ẹ̀ kò ti mẹ́ni orí wà ní ẹ̀ eh, ọmọ olówó ni àjọsà àwọn ọmọ ẹgbẹ́ ọkọ̀ ni ah so àìkú wàhálà yóò padà dálẹ̀ sínú mọ̀lẹ́bí yẹn kó sòrodo fúnra wọn bá ṣe rí tó islam ní bùkátà sí atọ́kọ àtìyàwó tí wọ́n jọ ní ẹ̀tọ́ kẹ́ni tó ló ṣe jàǹbá fẹ́ni kankan ẹ̀tọ́ ẹlẹ́ẹ̀kẹta láàrin ọkọ àtìyàwó tó fáwọn méjì ni wọ́n jọ ní òun náà ni pé kí ìdọ́gba nípa mahar ìyẹn ló dá lálẹ́ o nípa sọ̀dá kí ń pẹ́ Ah, iye báyìí ni màá fún ọ iye báyìí ni màá gbà ẹlòmíì ṣẹmọ̀ pé kíkìmá ó ti lọ tán kó tó di pọ́ ọ̀kọ̀dá kí ó ṣẹlẹ̀ ẹlòmíì ó ti involve ó ti engage pé ah ń bẹ́ fẹ́ ni yìí àmọ́ nígbà tó lórí bá wá ju gbogbo àwọn tó bá gbé lẹ́sì dé ìdínú ó sì bẹ̀rẹ̀ sí máa bí ọkọ inú ó sì bẹ̀rẹ̀ máa bí pé igbó àgbákùnrin wà rẹ̀ ní kíra mi rọ̀ yìí sínú wàhálà wọlé lẹ́yìn so irú yẹn ọkọ̀ yẹn máa ń lọ ní tipa máa ń lọ ní balance mú ayé èmi ò ní o àmọ́ ìṣòro ni pé ṣe ráwọn èèyàn wọ́n ti máa ń fi ọjọ́ fífẹ́ àti ọjọ́ ápídù tí wọ́n padà mẹ́ńṣàn máhàrù fúnra wọn máa ń jìnà ìfẹ́ ti wá wà. àdúkẹ́jẹ̀ ti dẹ́kì tí náà láàrin ara wọn gan òsì mẹ́ṣàn máa rùn bàtà bá gbogbo àwọn kìíní ẹdẹ ọkùnrin òlélẹ̀ yọrí mọ́ ìkólìlà ìdínú sì wà nínú ẹ̀mí rẹ̀ lọ́wọ́ kóbìnrin yìí káì ó ṣe tí ó dá fún mi mo gbowó sì ti dúró láti so lànàbí fi ní pé ẹ̀yin obìnrin sínú yóò máa jẹ́ oríire fún yín anábìnilá tó gọ́ọ̀lú tó dùkọ́ ní sáàì anábìnilá máa jẹ́ kí Umar ló ń bẹ̀ radiyallahu anhu ilẹ̀ máa jẹ́ kí sàdá kí àwọn obìnrin kó àbí sixty thousand naira nígbà ló ti ṣe ọ̀pẹ́ ìyẹn náà níṣẹ́ tí ń manage nù a lè àwọn oníbiṣẹ́ kan tí wọ́n ń lọ. ọ wá fẹ́ fẹ́ wọn obìnrin ọ wá ní ọgbà two hundred and fifty thousand lówó sọ̀dá àkí rẹ̀ agbègbè nǹkan tó lift kalẹ̀ ìwọ̀n lọ bí five hundred thousand tí ó ra oṣù tí kìíní kan bá bá rẹ̀ briefcase aṣọ oníkan kan ṣe gbọ́kúnra ọkùnrin wọn á ti ah, ah. àgbákò orí òun wọn kàn yìí so òun náà ń bẹ lára nǹkan tó ń dá wàhálà kalẹ̀ ẹ̀tọ́ ni fóbìnrin kó béèrè ẹ̀tọ́ ni fọ́kùnrin kóhun náà ó sọ̀rọ̀ kọ́lá tó bá di pé yóò bá le jù kó bá káwọn kẹwàá máa fi wàhálà rán gbèsè ayé yín fún òtún nímọ̀ pé ibi tí wàhálà ti ṣẹlẹ̀ ní eléyìí kí tó bá wá sọ fún pókùn dandan ọkùnrin fún un tó bá ló fún instrumenta ni fún bọ́ ìṣàdéhùn rẹ̀ jẹ́lẹ̀ ilé ẹjọ́ tó kí ní kẹfẹ́ obìnrin obìnrin ní yóò fún bẹ́ kí ọkùnrin lọ́rùn tó bá wọ́yá ìtẹ́lọ́rùn yóò padà wá di wàhálà àwọn kan tọmọ méjì ní pé ìyàwó olóhùn fẹ́ fẹ́ òun àwọn abẹ́rẹ́ kí ni yóò gbà ń sọdà kí wọ́n á ní kóhùn kékòrò ánù fún òun

béèrè pé kí ni ọgbà ní ìsìnkú fún kí náà fún n'i tó wá fún ní abẹ́lò ní òní òní kùránì lẹ́gbẹ̀ẹ́ dápò òní kùránì kan eléyìí òní ọdí o ṣùdé sí ni mọ́jẹ̀ ọ̀tọ̀ ọ̀jẹ̀ fún lọ́dún oṣù déjì tó wá fún ní owó tí ó kó béèrè owó rẹ̀ náà máa fún un tó tó ń lára kalẹ̀. náà ilé torí ọmọ jẹ́lẹ̀ mi yóò máa dùn lẹ́mi yóò máa wá sí wàhùn kò tún sọ pé ní ní òkè ní sọ pé ní ṣe wọn lọ wọn bá rí pé káwọn parí jà ni àní bẹ́ẹ̀ náà ni eh, òtí sàdá kí mi dáadáa á ah! ọkọ wa òkè ah, bí wọn ló ní kí n jẹ́ kóra lè fún ọ. <laughs> so eléyìí náà ó jẹ́ náà àwọn ẹ̀tọ́ tí ó wà láàrin ọkùnrin àti obìnrin tó bákan náà nínú nǹkan tó yẹ ká tó kíyèsí òun náà ni pé tí wọ́n bá fẹ́ ṣe áàkì káwọn ṣe áàkì tó ní bòńkẹ́lẹ́ ó kéré jù ká kí àwọn ẹlẹ́rìí tí wọ́n wà níbẹ̀ kódà kan pèdè ní ẹlòmíì lérí òun ló dáa fẹ́lòmíì látara pé káwọn èèyàn fi mọ̀ pé lágbájá yìí ó ti lọ́kọ lágbájá yìí ó ti níyàwó ìyẹn máa ń ti tí wà bá ìjì yìí jẹ́lẹ̀ ní báyìí ni gbogbo èèyàn ló gbọ́ nípa tẹ́tọ̀ ìjì yìí gbogbo èèyàn ló gbọ́ so kí ọkọ àti ìyàwó ọjọ́ lẹ́tọ̀ọ́ kí wọ́n polongo nìka àti ak tí wọ́n fẹ́ ṣe torí anabi sallallahu alaihi wasallam òun ló ní ẹ̀ẹ́lẹ́nu nìka anabi ló wí bẹ́ẹ̀ ike ẹ ẹ popularize ẹ fún ẹ fún nìka ẹjẹ́ káwọn èèyàn mọ̀ lábẹ́ yìí tá à ń sọ yìí náà kì í ṣe pé kí o kó nínú abára ẹni o kí o kó nínú abára ẹni kọ́ àmọ́ kí o jí kí àwọn èèyàn kí wọ́n mọ̀ kọ́mọ́ jẹ́ pé kẹ́lẹ́ náà lẹ́ṣẹ̀ tùtẹ́ bá ṣe lágbára mọ́ ẹjẹ́ kí kẹ́ fi ṣàlàyé rẹ̀ kẹ́ fi polongo ọwọ́ tí ẹ fẹ́ ṣe mọ́ ara ẹ̀ náà ni wàlímà ara ìlànà náà ni kíkàwé wá jẹun ìlànà náà ni so tí àwọn afọ́ bá ń ṣàlàyé al-huquq al-mushtaraka bayna az-zawjayn eléyìí ni àwọn àlàyé tó sábà máa ń ṣe tó bá kan haqqu az-zawj ẹ̀tọ́ wo ni ọkùnrin ni ó gbà lọ́wọ́ ìyàwó rẹ̀ ẹni pé kí ni ìyàwó gbọdọ̀ máa ṣe fún ọkọ rẹ̀ kí ni ìyàwó gbọdọ̀ máa ṣe fún ọkọ rẹ̀ ọkọ rẹ̀. nínú nǹkan tí mùsùlùmí gbọdọ̀ mà ní ọkọ àti ìyàwó òun náà ni kéèyàn mọ̀ pé ìjọsìn ẹ̀sìn ńláńlá iná ni níní ọkọ àti níní ìyàwó. Ànábì sallallahu alaihi wasallam Ànábì lẹ́nu tó bá ti fẹ́yàwó man tazawwaja faqad ahraza nisfa dinihi ànábì ni ẹnìyẹn ti ní bí ẹni tó ti ó ti ṣe ìdájì ẹ̀sìn rẹ̀ ẹni tó bá lọ́kọ tó níyàwó bí ẹni kó ti ṣe fifty percent nínú ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ ànábì ni kẹ́nìyẹn yà mójútó fifty percent tó kù ọ̀ torí gbogbo wàhálà fìtínà kìràkìtà àìní òrí lọ́dọ̀ ọkùnrin lọ́dọ̀ obìnrin tó bá ti di pé ó ní ìyàwó ó lọ́kan ìdájì yóò ti dípa alẹ́bí ni kó ya múra sí ìdájì tó kù tó náà ni pé kí ọkùnrin kó rí ìyàwó tó ń fẹ́fẹ́ bí ẹ kó fẹ́fẹ́ bẹ̀ ọlọ́run ṣe nígbà tí ẹ bá ti ní ẹ̀mí pé ẹ̀sìn ọlọ́run nìyẹn fẹ́ fi fẹ́ àwọn àbí mo fẹ́ lẹ́sìn ẹ̀sìn ọlọ́run náà mo fẹ́ fi lọ́kọ gbogbo nǹkan tí ẹ bá ń mọ̀ tó bá ń jẹ́ òfin ọlọ́run níbi nǹkan yẹn èyí ò lè ṣe èyí ò ìyàwó níní èyàn gbọ́dọ̀ rí bí àpòjúwe ẹni tó wọ mọ́ṣáláṣí tó fẹ́ kí ọ̀ tó fi mọ yí ìrun jàmáà kọ́wàá ó fẹ́ kí òun ó dúró níyàn bí káwá ní ẹ̀ṣẹ̀ ń dùn bí ó ní wúndì níbi kókó ẹsẹ̀ ẹnìkan wá tẹ̀ mọ́lẹ̀ ibi tó jọ́ fẹ́ kírun tó mọ lára tó mẹ́rin lè jẹ̀mọ́ ṣérú ẹni yẹn ṣé yóò fi mọ́tọ́lá sílẹ̀ pé yóò fi ìrún lẹ̀ mọ́ àbí yóò lọ lè wáyé tí tí ẹni tó ń gbogbo lè ní wọ́n bẹ̀rẹ̀ tí tó lọ yí ìrun jẹ̀mọ́ tó fẹ́ kí àjọyí tí kò lọ yí ìrun jẹ̀mọ́ tó fẹ́ kí kó ló lè bínú jáde pé ìléwá mẹ́tàlájì ìléwá mẹ́tàlájì náà ní kí ló dé kómi lẹ́sẹ̀ mọ́lẹ̀ ń lánàá àmì tó mọ iyì ìrun jẹ̀mọ́ yóò wà yóò tó bẹ́ẹ̀rẹ̀ ni ẹni tó bá ń rí ìyàwó fífẹ́ sí ìbáadà torí ọkọ nínú sí ìbáadà tí èdè àyèdè bá ṣẹlẹ̀ àìgbọ́ra ni yé bá ṣẹlẹ̀ nǹkan tí yóò nífẹ̀ẹ́ sí ṣẹlẹ̀ tó yóò wá ọ̀nà bí ó ṣe ṣe àtúnṣe ni kìí ṣe pé ń kọ kalẹ̀ náà ló kù ń kò tí ì lẹ́nu àwọn èèyàn lónìí ọlọ́kọ̀ wọn lẹ́nu àwọn tààjọ ní súnà mọ́ lónìí àwọn tó ṣe pé implication rẹ̀ àmọ́ o àmọ́ ẹ́kìlì mú ìmọ̀ ọ̀sán wàlọ́yì wàlọ́yì ó ti pọ̀ jù ó ti pọ̀ jù láàrin àwọn táwọn tuntun ọ̀rọ̀ mọ̀ kọ́kalẹ̀ mọ̀ kọ́kalẹ̀ mú bẹ́ tó rọjọ́ kan kí ẹ sẹ́nìkan ti ẹni wàlọ́yì kí sẹ́nìkan ó ti tó pé ọ̀rọ̀ kánlẹ̀ lẹ́rọ ogun lẹ́nu tó bá ní kí ló dé kílẹ̀ ìjà inú ìrìnlẹ̀ ohun ti kọ́ kalẹ̀ ní kí ló dé ó ti wá dé pé kẹfẹ́ ìwà tó ní kí mo kọ ìyàwó mi kalẹ̀ ìtì ìkọ bí ni pé ẹ̀kẹ́ ìlú wàláì tààlà ẹ̀kẹ́ máa ń bí wọ́n ní sílọ̀ tó dẹ̀ nílò báyìí ní ìyẹn ẹlẹ́ẹ̀kẹta ni ní òní ẹlẹ́ẹ̀kejì ìtọ́ba ẹlẹ́ẹ̀kejì ìjọ́kẹ́ nìkan sọ fún mi ń tẹ́ òun ti ẹlẹ́ẹ̀kejì ó ní mo ti ní ìyàwó láti year 2000 ni mo ti ní ìyàwó ìwírí láyé ìwírí kí mo kọ obìnrin kalẹ̀ ìyìnsọ́rí ó lẹ́yìn tí ó fẹ́ ìyàwó láàrin ọdún kan ọdún méjì ó ti kọ̀ ìyàwó rẹ̀ kalẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ah so lè rúdùmọ̀ pé àdánwò ń bẹ àdánwò ń bẹ kó níwò náà lọ́dọ̀ obìnrin kò níye ọgbọ́n mo bèèrè kan ní sáwọn twenty lọ́wọ́ rẹ̀ ìgbà tó tún di bí ọwọ́ december sáwọn twenty náà mo tún bẹ̀rẹ̀ fún léwu kan ah ó lè ṣe ń di irú ìṣẹ̀mí ayé òun lélẹ́yìí tí wọ́n lọ pé nǹkan ń ṣe wá nù nǹkan ń ṣe wá. tó kí ló ti ń fà òun náà ni pé kó léwu ni pé yọ̀ǹda mi gómìnà sọ pé ọkọ̀ rẹ̀ pé yọ̀ǹda mi ìfẹ́ ọmọ ìnáwó pè ní kó léwu. tó ní pé nǹkan ń ṣẹlẹ̀ nǹkan ṣe wá ṣàmọ̀ pé tí mọ̀lẹ́bí ọkọ àtìyàwó wà lábá tí ń ṣẹlẹ̀ níbẹ̀ jẹ́lẹ̀ díẹ̀ kí n fura mọ̀ pé àwùjọ bàjẹ́ nù àwùjọ dàrú nù torí tí mọ̀lẹ́bí bá ti ń da mọ̀lẹ́bí ilé ìdá ilé ìdá ilé ìdá ilé ìdá àwùjọ dà nìyẹn tí mọ̀lẹ́bí bá ti ń bàjẹ́ àwùjọ bàjẹ́ nù tòun náà nínú ojúṣe obìnrin tó gbọdọ̀ fún ọkọ rẹ̀ òun náà ni àǹtò tí àìwú tí gbóyìnrì máa sí à ó máa tẹ̀lé ọkọ rẹ̀ pẹ̀lú gbogbo nǹkan tọkọ rẹ̀ bá lóun fẹ́ obìnrin gbọdọ̀ máa fẹ́ fún pé tí mo láìkì nílé yìí bá fẹ́ ìjọ tóbìnrin bá ti ń sọ pé kò ah, ní gbogbo nǹkan tó bá fẹ́rẹ̀ ní máa ṣe o kò tí ní wàhálà nù ìṣòro tí ń ṣẹlẹ̀ sí ọ̀nà kọ́nà ìṣòro tí ń ṣẹlẹ̀ sí àgbọ́yé ẹ̀sìn rẹ̀ nìyẹn Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní khayrun nisa ara àwọn obìnrin rí bàtà ròyìn wọn Ànábì ní allati òun ni pé yóò máa tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ tọkọ rẹ̀ bá ti ń pa aláṣẹ ní kò sí nǹkan báyìí àfi tó bá jẹ pé ẹ̀ṣẹ̀ náà lọkọ rẹ̀ ní kò ṣe ọkọ rẹ̀ wá ní kó lọ lè ṣẹbọ ọkọ rẹ̀ ní kó ṣe kúfúrú ọkọ rẹ̀ ní kó kálọ lé ayẹ nǹkan wò ọkọ rẹ̀ ní kó má kí àwọn bàbá rẹ̀ mọ́ ọkọ rẹ̀ ní kó má kí kí àwọn èèyàn kọ́ mọ̀dà lọ́rùn kí wá ṣe pé ìyàwó ló tún dúró sí lọ́rùn bàtó bá ní ìgbọ́dọ̀ rí ọkọ kí lákọjá mọ́ ó ti orí kò sí ìrọ̀kẹ́ta nìyí ìṣe tó kúrò àwọn lè dákẹ́ láàrin yẹn ìgbà tí wọ́n wá ní làákàyè tó wá di táìm tí ẹ̀ máa ń bá yẹn sọ̀rọ̀ ó wà pọ̀pọ̀ rẹ̀ pé mo ti gbọ́ nǹkan tẹ̀ sọ náà wò torí ẹni tẹ́ ní kí n má bàá sọ̀rọ̀ mọ́ yìí àmọ́ kí lẹ rí náà láti ẹ̀ ṣàlàyé fún ẹ̀. Tọ̀ wọ́n wá ṣàlàyé pé tó rí wọ́n wò pé irú okùn ẹbí ẹni ẹbí ni ọ̀rọ̀ náà ní kí ní ìbá ẹbí ò ní já báyìí. Tò gbogbo àwọn nǹkan báyẹn obìnrin gbọ́dọ̀ ṣàkíyèsí rẹ̀ tẹ̀lé lórí àṣẹ tó bá pa ọ́ àfi tí ọba tako òfin ọlọ́run ọba nínú ìròyìn obìnrin rí ni النبي صلى الله عليه وسلم أشد الناس عذابا يوم القيامة اثنان النبي نرى وسيعه طلبرا جاب إلى القيامة النبي كان يقول لك امرأة عصت زوجها هنا نبي نقول شكوين أقربا صرا فضاء أقول لما جادي mọ́bí tó fẹ́ lọ yìí mọ́ lọ múnú lé ni ó ní kankan tó fẹ́ ṣe ọ́ kankan lè kí ó mú lágbájá náà ni o kìí sí mọ́mọ́ rẹ̀ kìí sí bàbá rẹ̀ o ó rà ń gbà ní ìyàtọ̀ lè kí mọ́mọ́ yìí bàbá wa ní adúmọ̀ lọ olóòmọ̀ kan tó wò ìjọba ìyá àjọ lọ ṣe rí pé ó ti yàtọ̀ mọ́ lọ ìjọba yìí ni àti àjọ lọ wà ní ọlọ́ ní o ìní ọlọ ni ó ṣe sùúrù ìjọ tó bá ní kẹjọ lọ ìyẹn kí wọ́n kún náà wọ́n lọ láíláí so àbí má bá lágbẹ́já rìn náà torí ìdíbáyì torí ìdíbáyì ẹ̀sì torí obìnrin ní ẹni tó ní wọ́n bá rìn mọ́ gangan gbẹ̀lẹ́ ọmọ wa lọ èyí ṣòbẹ̀rẹ̀ rẹ̀ nìyẹn o èèyàn fún ọkọ ẹ̀ ní ẹ̀tọ́ tó yẹ kéèyàn fún ara kí ni ẹ̀ ń dá wa lálẹ́ gan-an yóò ní kí n gbọ́rọ̀ sí mi lẹ́nu ni ọkọ mi wá sọ bẹ́ẹ̀ pé ṣé ń bá bá sọ̀rọ̀ kò ní gbọ́ ìyẹn náà pọ̀ ní nǹkan tí wọ́n ń ṣẹlẹ̀ tòní kí wọ́n ń sọ bí tó bá rí báyẹn kí ọkùnrin náà má padà débẹ̀ kọ́ ọ̀gbìn wa ní ààyè gbogbo nǹkan náà kọ́ lè yẹn wọn bínú sí nígbà míì ó pàṣẹ sẹ́rí àwọn ọkùnrin mo fẹ́ bá sọ̀rọ̀ bọ̀ nígbà tí wọ́n sọ̀rọ̀ báyìí nínú ọjọ́ lókà obìnrin ó di etí ìyẹ̀rọ gan ta fẹ́ sọ gbogbo obìnrin àwọn tí máa ń ya olùfẹ́ láṣẹ ọkọ nínú wọn nínú 100 ẹni rí 5% 5% ṣẹ̀wà tọ́kùnrin bá ti wá ọ̀rọ̀ sáǹtì ìpé irú irú bí wọ́n ṣe rí lélẹ́yìí èyí wà máa gbádùn rẹ̀ so ó fẹ́ lọ ó sì lọ hmm. ó sì dé wọn náà wá yọ ọjà ọyọ ọjà ọbẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú rẹ̀ wàláì ọkàn dálé rẹ̀ rúnú ó ti lọ ó ti dé máa wò wò díjọ́ kìíní wọ́n bá díjọ́ kejì kó wá pè ní òṣìbẹ̀rù ọlọ́run bó ti ní wọ́n jáde lánàá wàlúwà bó kálukú ṣe ń mọ́ ní ìbínú lẹ́nu bá wàlúwà yìí bó kálukú ṣe ń mọ́ ní ìbínú lẹ́nu ẹni tó bá ti fẹ́ dúró níbi ọba àgẹ́dọ̀ sí pé kí n bá ti wí fún ọ ẹni tó bá kébà àgẹ́dọ̀ sí bá àgẹ́dọ̀ sí ni pé alátọ̀tẹ̀ àtọ̀tẹ̀ lọ́dọ̀ ìyàwó rẹ̀ tó ó dá lérú òní sálàfíà. egun magají àbí ẹ̀rọ ìbá àgẹ́dò ṣe dé ebi àwọn kíní ni ebi àwọn tápà ní so yorùbá mọ̀ ìlọrin máa ń lò gan pé bá àgẹ́dò ṣe so egun magají tó bá ti wí náà yóò pé so ọ padà èèyàn parí náà yóò torí yẹn máa ń tí bá ń pé ìfẹ́ kí mọ̀lẹ́bí ọ̀dà ẹni ìbínú náà máa jẹ́ lọ́dọ̀ ọlọ́run náà aláwọ̀kọ́ lélẹ́ nínú tí obìnrin gbọdọ̀ ní ó gbọdọ̀ tẹ̀lé ọkọ rẹ̀ àṣẹ tọ́kọ rẹ̀ bá pa kó máa gbọ́rọ̀ sí lẹ́nu ara àṣẹ tọ́kọ rẹ̀ bá pa náà ní pé tó bá pè é bí káwọn jọ ní nǹkan papọ̀ ọjọ́ ti sáà ní kò gbọdọ̀ kọ̀ kódà nẹ́bí sọ di pé nẹ́bí sọ di lẹ́bù pé kódà wà lẹ́wọ́ kánẹ̀ alákàtàbí àríkàtà títí bá ń rọbí lọ́wọ́ yẹn ni ọmọ mú lọ́wọ́ ọkọ rẹ̀ sì lọ ya ọgbọ́dọ̀ kọ fún un ìdákùn ẹjẹ́ sọ fún yín obìnrin tó bá rí báyìí yẹn kí a ní àsìlì mò ń sọ fẹ́yìn obìnrin òun wà láì obìnrin tó bá rí báyìí tó bá ní tẹ̀lé àti ọkọ rẹ̀ tẹ̀lé àti ọkọ rẹ̀ ibi tó máa ń pọ̀ jù ni pé tó bá pè é sórí bẹ́ẹ̀dì kó dá lóhùn wà láì obìnrin tó bá ń rí báwọn sọkọ rẹ̀ kí fìtínà tó lè láàrin ọkọ àtìyàwó tí wọ́n kì ń fi àṣepọ̀ jẹra wọn níyà wàláì ìmọ̀ wọn sínú ìmọ̀ wọn gbogbo jàtẹ́lájà ní fi ọkàn lọ ní fíìmù ẹ̀kan nírí mọ́ ni bàbá láàrin ìpàdé ó tó dalẹ̀ tó pàdé ẹkàn mọ̀ gbàgbé gbogbo wàhálà tí bá ń ṣẹlẹ̀ ni kí á ẹ̀rin ọmọ wa bẹ́kù nínú lé ní gbogbo wa fúnbẹ̀rẹ̀ bá lóhun sólú wà láì ẹgbẹ́ lè wó tí ń sọ yìí yóò jẹ lẹ́rin ní ìsinúlé so tọ́lákọ́ wa jìnà ìjà wa jìnà sínú mọ̀lẹ́bí kódà irú tí ń sọ lẹ́kan yẹn wípé èyí ti lọ má lọ yóò ti lọ yóò ti dé ní èyí gbọ́rọ̀ dé èyí ti gbọ́rọ̀ tó wọ́n sọ àwọn tó pàdé lálẹ́ kò sí wàhálà lè kíyèsí àrùn yìí gan kàlọ́kíyèsí o ẹlẹ́ẹ̀kejì nínú tí obìnrin gbọdọ̀ máa ṣe fún ọkọ rẹ̀ òun náà ni an tashkurahu ala ma yu'addi ilayha wala takfur ashiratahu tọkùnrin bá ṣe dáadáa fún ọ mọ rírì dáadáa yẹn fún ọlọ́run jẹ ẹṣẹ wọn ọlọ́run bá fún ọlọ́wọ́

ṣe bí ọgbà tó ti ṣàdúrà ọ̀run mọ́tò wọ́rì mà sàmì tó nǹkan ní lọ́dọ̀ tí ẹni pé kó sàmọ yìí nǹkan tí wọ́n ṣe fún ọ ẹ̀rí Ànábì sallallahu alaihi wasallam onímọ̀ la yashkuru an-nasa Allah ẹ̀rí ní kí wọ́n fẹ́ wo àdéhùn wọn àdéhùn yẹn máa ń dààmú àgbọ́yè mi gan-an àgbà tí mo padà wọ́n rí àlàyé rẹ̀ pé ó ń tọ́lọ́ àbẹ́bí yẹn tí ò bá lè dúpẹ́ fún èèyàn tí àgbẹ̀ bí ọ̀fẹ́ mi ni pé tí ò bá dúpẹ́ kọ́dà nínú àwọn ti kóòtù ó ní mọ́lẹ́wẹ́ sórí lọ́ọ́ làmìlẹ́ sórí náà pé tí ò bá dúpẹ́ fọ́lọ́run kò ní dúpẹ́ fẹ́yàn rárá nígbà náà mi ni pé tí ò bá dúpẹ́ fún èèyàn tó ṣoore fún ọ kò ní dúpẹ́ fọ́lọ́run kí ló fà ṣèbú òun rí èèyàn tó ṣoore fún ọ orí ó sì yọ five thousand ẹ̀ ó kó fún ọ ọlọ́run tí ò rí tó bá ṣe orí fún òun ò ní dúpẹ́ fún fúnra ẹni tó orí ò dúpẹ́ fún yìí òun ni pé obìnrin máa ń jẹun tí ó máa dúpẹ́ fún ọkọ rẹ̀ ni torí àsìkò nínú ojúṣe obìnrin òun náà ni kí obìnrin ẹjẹ́ kí n tó kòmbélé yìí tí bá rí wàhálà mi ti máa ń ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó mo ti jòkó ìjòkó kan rí ọkọ ti bùtẹ́kún

òótọ́ ni tó obìnrin gbọ́dọ̀ jẹun pé wọ́n ti pẹ́ fọkọ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé kóbìnrin kó máa ṣojú kòkòrò wípé ìfẹ́ kọ́kọ́ mi ó bínú ìfẹ́ tí ó bínú ojúṣe obìnrin ni orí ti máa ń mú ilé lálàáfíà àti ìfẹ́ kọ́kọ́ ní ìfẹ́ ẹ̀fẹ́ kó bínú tó tó bá ti fẹ́ kó bínú wọn ìwà rí ọmọ wa jáde látọ̀dọ̀ rẹ̀ sí i Ànábì sallallahu alaihi wasallam ó ní àwọn mẹ́ta kan bẹ la tujawizu salatuhum adhanuhum gbogbo ìbádà tán bá ń ṣe ìwọ́n tán bá ń kí wọ́n rà onídé kí wọn ṣe ọ̀pẹ́ iṣẹ́ eré ìmọ̀ ṣe kí ni ìmọ̀ ọ̀sọ́dọ̀ ọlọ́run wà lókè ni Ànábì ní iṣẹ́ eré tẹ́niyẹ kò ní dé etí rẹ̀ bèrè láti pé yóò dé eré rẹ̀ bèrè láti pé yóò dẹ̀ wá lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba àkọ́kọ́ anẹ́bí ni al'abdul abik ẹ̀rùn tó tá lọ́dọ̀ olówó rẹ̀ àti kó padà sílé níṣẹ́ rẹ̀ ó tó náà gòkè lọ́dọ̀ ọlọ́run ọba lọ ẹlẹ́kejì wàmúrọ́atún bátat wàzọ́jọ́ àlẹ́yà sáàkìtún àtọ́bìnrin tó ṣe pé ọkọ rẹ̀ ń bínú sí gbogbo ṣẹ́rin tó bá ṣe ànẹ́bì ni kò ní gún ọ̀nà ọlọ́mọba lọ bó kírun kò ní gbọ́dọ̀ ọlọ́mọba lọ kọ́lá kò ní dé kò ní kọjá etí rẹ̀ lóbìnrin tí ó bá gbọ́rọ̀ sí ọkọ rẹ̀ lẹ́nu bẹ́ẹ̀ náà ni ẹlẹ́kẹta àbí kékeré tó wájú náà ni mo sọ òun ẹlẹ́kẹta ni ìmáàmù amma qawman wa ń kẹrì ònàlá ẹni tó fi ara jẹ ìmáàmù ti pa táwọn èèyàn fẹ́ àbóhun ni ọwọ́ ọlọ́lẹ̀ gba ìjọba ń ti pa àwọn èèyàn láìkẹ̀ lórí ìjọba ẹni pé wọ́n bá tó gọ́ọ̀mẹ́ntì òun náà yóò jẹ́ ìmáàmù lóòótọ́ òun náà lè súnà òun náà yóò máa jẹ́ pẹ́ńtẹ́ńtì lóòótọ́ àmẹ́niyẹn ẹni ìbínú ni. Turupọlọ́wọ́ bá

àwọn mọ̀ọ́sì wọ́n ń lọ ilé kéwùfà wọ́n ń lọ́kùnrin àánú dáadáa wọ́n kó gbìyànjú nípa ọ̀rọ̀ lọ́lé kéwù fún ajẹ́ pé bí àdánwò ló wá ní òun àkọ́kọ́ rẹ̀ fún ajẹ́ pé fún àánú rẹ̀ tó ń ká ó fẹ́ni ó tún kídùn ha tẹ́ bá wọn báyìí rẹ̀ ah èyí tó kídùn ha ah ìwọ́n hàn tó bá wọn náà obìnrin yẹn mọ̀ pé ah ìyókọ́ ah, ni mo rí ọmọ tẹ́lẹ̀ yìí tó wọn àjẹ fún wa pé bóyá ń ṣe òun náà kìí ti pé ẹ mọ̀ rí pé wọ́n jọ kọ́dà ìlú náà pẹ̀lú àgbẹ̀ bóyá ṣe ti dùn á ah, ẹ wò bá dà yìí. tó bẹ́ẹ̀ ni tìlá wọn kọ̀rọ̀ án bẹ́ẹ̀ náà tún ní náfìlà lóru wàláhì pé rú dáadáa yìí wọ́n wájẹ́ pé ibi tí wọ́n àtọ̀lẹ̀ ní pọ́blẹ́mù wá ọlọ́run òun náà ni kọ́ máa ṣe ọkọ rẹ ọmọdé kí kó máa bínú tó obìnrin gbọdọ̀ jìnà fún ìjọba bí ọkọ rẹ̀ nínú ọ̀rọ̀ àti tó bá jẹ pé nǹkan tí nǹkan yẹn ò rí nǹkan yẹn nǹkan tó ní o ṣe nǹkan tí ń bínú sí nǹkan tó bọ́lọ̀ nínú náà ni èèyàn ní dáa lóhùn. lára ojúṣe obìnrin sí ọkọ rẹ̀ òun náà ni kó máa fi ìfẹ́ hàn sọ́kọ rẹ̀ kó máa sànú ọkọ rẹ̀ so ìfẹ́ àtàánú ìmọ̀ ń lọ papọ̀ ni ìfẹ́ pẹ̀lú àánú ẹni tí wọ́n bá nífẹ̀ẹ́ ibi àánú lèyàn tí máa ń mà ya ẹni yìí ti fẹ́ràn mi kí nǹkan kan bá ṣe ọ́ yóò fíìl ikú ọ̀hún náà nìkan ṣe kí wà láì ah, mo sọ ten thousand yé ah, ṣe ah, ẹlú mi pé kúrò ní ní ní ah, ti ní five thousand kan wò ní orí pé ní ìṣe kí ni ọ̀la ń lò nínú àmọ́ mo sọ ten thousand nínú kúrò lónìí ní àbùfà ah, àti wọ́n dùn mí gan ìyàwó kẹ̀dákẹ́ náà ni bá owó ń sọnù àpárá ìrọ̀lẹ́mú ojú sí sádákẹ́ sáà owó náà ni tí wọ́n gbọ́gbọ́n ẹ̀kí wá ní ẹ̀kí wá ń tẹ̀mí tí mo gbọ́dọ̀ lọ́wọ́ yìí ni ìwọ́n ah, ni pé ah, eléyìí ọ̀láàmì ọ̀rọ̀ ojú ọ̀rọ̀ so ìyẹn máa ń jẹ́ kí ọkọ mọ̀ pé àmú ah, nífẹ̀ẹ́ rẹ̀ ara ẹ̀tọ́ obìnrin ni ẹnìkọ́lọ́ ní wọ́n mi àyà ti yí àlùkálẹ̀kọ́lẹ́kùn mi àǹfùsìkùn àzọ̀wájẹ̀ nìkan kò ní ilé ìta wàjà ẹ̀nà bẹ́yìn náà kún mọ̀wá jàtàn wọ́n wá hàmà ara tẹ́ fi máa mọ̀ pé ẹni tí èrò mọ̀ pé ọkọ gidi ìyàwó gidi ni mo ní òun ni pé ìfẹ́ wà ìfẹ́ ọ̀wádé sí ìrànyà nítorí mọ̀ pé lápájá ìfẹ́ rẹ̀ mí náà níbi kó láàánú yàn lójú pé ah, á àbúláyé ń sábà ń mú pé ah, ìnáwó yìí pọ̀ ẹsẹ̀wó sùkúù kìnìkan ẹsẹ̀wó sùkúù kìnìkan ẹsẹ̀wó tàfíìs lágbájá ẹsẹ̀wó ọ̀sẹ̀ lágbájá ah, ọlọ́run ẹ̀bùrẹ́ láti ẹ̀ èmi náà bá sàrò pé ẹjọ́ kí nígbà ọmọ bá jẹun kọ́ wọ́n tó níbi bàtà náà o tó kọ́dà àtọ̀lọ síbi kí lọ́la ìyá kí ní ìgbẹ́fún wọn ní 5000 ó rí náà ó ti ẹ̀wẹ́ lákẹ̀mẹ́ pẹ̀lú yíò ẹ̀rẹ́ ilẹ̀ mọ́ jẹ́ kúrò ayé sí ọ̀rọ̀ tí ó dá nìyẹn apẹ́rẹ́ pé lójú àánú rẹ̀ ọkọ̀ náà ní fẹ́ lójú àánú rẹ̀ lójú nínú àwọn nǹkan tó tún jẹ́ ojúṣe obìnrin òun náà kí obìnrin yẹn kó máa ṣọ́ dúkìá ọkọ rẹ̀ máa dúkìá ọkọ rẹ̀ dúkìá ọkọ rẹ̀ òun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní dúkìá ọkọ lóbìnrin yẹn gẹ́gẹ́ kó rẹ̀ mọ́mọ́ lọ lè ara rẹ̀ káàkiri sí obìnrin ẹgbẹ́ rẹ má ẹ̀sùnkà rẹ síbẹ̀ tí ó wà lọ sílé ọkùnrin kan ayílé obìnrin kan lé ọ̀rẹ́ rẹ kan ọ wà bọ́ ìjáàbù rẹ kalẹ̀ òun ẹ̀ kó ti dúkìá ọkọ rẹ síbẹ̀ lọ alẹ́bìnrin kọ̀ sílẹ̀tọ̀ kí ọmọ lọ lè kóbìnrin ọmọ lọ lè bọ́ aṣọ rẹ̀ kalẹ̀ sílé onílé bákan náà dúkìá tí ọkọ yẹn ní bóyá ó ní àwọn dúkìá náà lé ẹlòmí bẹ̀rù wọn máa ní tẹlifíṣàn ẹlòmí ò ní rédíò ẹlòmí ò ní fídíò ẹlòmí ò ní ṣíà ọkọ̀ tí lè bá ń bá oríṣiríṣi máa bá a sọ mo ti rí ọkọ̀ àti àwọn pé kí wọ́n ń jà rí pé pé tó fàjà ni pé ìmọ̀ ń gba àwọn ọmọ láyè wọ́n máa fi bléèdì tọ́ kó tí ń ṣe bọ́ọ̀ bí ẹni yá ọkọ̀ lọ́wọ́ bí mi pé ọkọ̀ fẹ́ máa lálàá ṣe dúkìá mi ni ó ti dìjà tó èèyàn máa bá ìran ṣọ́ dúkìá yẹn ọkọ̀ rẹ̀ ní mọ́tò ó sì rí àwọn èèyàn ti fi nǹkan kan ní ọlọ́mọ kọ́mọ lálàá ti rẹ̀ alá wọ́n ṣe báwọn wọ́n bá tó dúkìá rẹ̀ tó gbogbo tó bá ní dúkìá.

ju àwọn lọ wọ́n lógun wọ́n lọ sí hajj wọ́n tó gún dáadáa ọmọ wọn bá wà lẹ́nu wọ́n gbọ́ lẹ́kṣọ́ oríṣiríṣi àmọ́ àwọn tí àwọn àwọn kan wà ń lé àwọn ọmọ tó jú ọmọ àwọn ọmọ ọkọ̀ aṣọ àwọn ọkọ̀ àwọn bójú fi sí náà nù tó afọ́wà ní pé á jẹ́ pé ní ojúṣe obìnrin ni kó ṣètọ́jú aṣọ ọkọ rẹ̀ àti tó bá ní ìdíwọ́ kan àbí ìdíwọ́ rẹ̀ ti fẹ́ pọ̀ jù ti fẹ́ pọ̀ lọ onídìí wọn gbà jẹ́ máa lọ kó fún àwọn dry cleaner so kí ni oṣù dúkìá ọkọ yẹn àròjúṣe obìnrin ni àròjúṣe obìnrin òun náà ni pé gbogbo wàhálà tí bá ń ṣẹlẹ̀ sí ọkọ rẹ̀ kò mọ̀ wá ọ̀nà tó mọ̀ tó bá gbé kúrò tó kò lè ṣe tí ìbá tẹ̀ rí gbé kúrò bí mo ní ṣe bá sọ́ọ̀tì rẹ̀ kí wàhálà yẹn kí ó fúyẹ́ má ti ń gbé wàhálà bọ́ ó délé kó sì mọ ọ̀nà tí ọba fi sọ́ di fúfú yẹ ṣe á ah, ṣẹlẹ̀ kí ló dé àbí wọlé bọ̀ á ah, kí ló ṣẹlẹ̀ rà ah, á ló ń ṣe bó lóbi ó délé báyìí obìnrin tí kì í mọ ìṣesí ọkọ rẹ̀ bí a kí ló dé kò sí ẹ̀ka ojú ilé owó yìí àbọ́pẹ́ wọ́n náà rí kójú rẹ̀ sí kíníkan rẹ̀ ìrọ̀ àtọ̀ mi ah, ó ti pòṣẹ́ ah. tó ti wọ́n náà ti rójú rẹ̀ tó ojú rẹ̀ yóò jọ tó obìnrin yẹn kò ṣe ojúṣe rẹ̀ fún ọkọ rẹ̀ tó lára àwọn wàhálà tó máa ń ṣẹlẹ̀ nírú àwùjọ yìí òun náà ni pé wàhálà àwọn mọ̀tàbẹ̀rẹ̀ jáde àwọn obìnrin tí ń jáde ìjáde ìjákújá ọ̀pọ̀ ní àsìkò yìí tó jẹ́ pé ìṣòro ní máa ń jẹ́ fọ́kùnrin inú ilé ìlòbìnrin náà gbọdọ̀ wá jẹ́ ẹni tó pé ọmọ wá fi oorun ju ọkọ rẹ̀ nínú ilé tó ti rí wá láwọn oríṣiríṣi ọgbọ̀dọ̀ wá bá ṣe kí ni ọgbọ̀dọ̀ bá fúyẹ́ rẹ̀ àròjúṣe obìnrin ni eléyìí tó bákan náà ojúṣe obìnrin tó jẹ́ ẹ̀tọ́ fún obìnrin sí ọkọ rẹ̀ onípò obìnrin máa ń ní ni àṣírí ọkọ rẹ̀ máa tù kódà kẹrẹ máa jà wọ́n tún àṣírí ọkọ rẹ̀ kódà kó ṣe nǹkan tó dùn ọ́ tún ọkọ rẹ̀ ìpínlẹ̀ alápẹ́sí máa mọ obìnrin dáadáa ni ìtọ́ba iná tí wọ́n sọ pé tí ẹni tó bá ní làákà ìtí bá ń parí ìjà fún yẹn fọ́kọ ìfìyàwó yóò yẹ pé gbogbo nǹkan kọ́ lòun lè dá sí gbogbo nǹkan kọ́ lòun lè mọ̀ láàrin wọn àfọ́bìnrin tó bá jẹ́ aláìní làákà yìí tó pé tí bá ń rojọ́ gan-an ẹni tí ń rojọ́ gan-an wọ́pẹ̀ fọwọ́ di lẹ́nu pé áà ah, ah, káì áà rí lẹ́yìn so obìnrin rẹ̀ ògbọ́dọ̀ rí báyìí gbogbo tí máa ń ṣẹlẹ̀ láàrin wà tọ̀tọ̀ tó bá jẹ́ àṣírí ọgbọ́dọ̀ sọ́hun kódà kẹ́ máa jà kódà kẹ́ ti fi ráyé kalẹ̀ kódà kẹ́ fi ráyé kalẹ̀ so ẹni kẹ́ rọra mú ti ti àwọn obìnrin torí àsìkò kí ọ̀rọ̀ amú ọmọ báyìí so bọ̀tí tó bọ́ sí ti àwọn ọkùnrin tó nǹkan tí a kàyé yìí obìnrin tó bá rí pé ọlọ́wọ́ bá tánú ọ̀nà gbogbo ẹ̀ náà ní ń bẹ ní ara àwọn tó ń rí àwọn ìfẹ́ yìí ṣe ó dá mi nítorí ṣe ń sọ yóò kálukọ́ mọ mákàrà rẹ̀ lẹ́yìn obìnrin ẹ mọ mákàrà yín torí tó bá má kì ní bẹ́ẹ̀ dúpẹ́ fọlọ́run ìmúra sí i abẹ́jẹ́ tó kí nìkan fún yín pẹ̀lú experience bí mo ṣe mọ̀ yìí èmi ò róbìnrin tó ń máa kí gbogbo ẹ̀ tán báyìí àmọ́ èèyàn lè máa bẹ̀rẹ̀ sí ìjọba kábàá mẹ́jọ nìkan tó bá tẹ̀lé mẹ́jẹ orí mẹ́fà orí máàkì níbẹ̀ wọ́n náà máa gbìyànjú obìnrin tó bá rí mẹ́fà máàkì nílùú kẹta sọ yìí nínú mẹ́jọ yìí tó máàkì mẹ́fà pé áá ah, mo ní eléyìí mo ní eléyìí mo ní eléyìí ah sọ obìnrin yẹn inú ilé wọn inú ilé alálàáfíà yìí ilé alálàáfíà yìí sọ kọ́lọ́kọ́ wọ́n ṣàfihàn ní ilé alálàáfíà àwọn tí òun wá sí ìrírí àwọn nǹkan yìí tí ó kọ́ta náà bá wù àwọn náà pé ń <laughs> gbogbo ẹ̀ náà ni òfin ẹ̀fúnà ilé faralẹ̀ tó kẹ́niyàn náà wàlá yẹn lè gbìyànjú láti ṣàtúnṣe wọn náà tún ṣe tó kẹ́rin tí wọ́n ń fa àwọn nǹkan yẹn agídí ọkàn a máa fà á agídí ọkàn agídí ọkàn ló ń fà á fún ọ̀pọ̀lọpọ̀ obìnrin bákan náà tí wọ́n ń fa àwọn alábàárìn ebú àwọn alábọ̀ọ́jòkó ebú àwọn ọ̀rẹ́ ẹbú tí wọ́n ń fa tí ó kó tó bá tẹ̀ fẹ́ dá gẹ́gbẹ́ hẹ́ ọkọ̀ mi kí wọ́n yà ní gẹ́gẹ́gẹ́ ní ọmọ jáde ní ọmọ jáde jálọ jẹrẹ ọkọ̀lẹ́kọ̀ ò ní sọ di ẹgbẹ́ sínú ilé látọ̀ di ìrìn sínú ilé fẹ́sọ̀ di múgbùn torí kíni sọ wáyé ti ẹni lákún kíni wo tọ́ bá torí ọkùnrin kan kú ọkùnrin ẹgbẹ̀rún ọkùnrin ó jẹ́ sẹ́gẹ́rẹ́ kan ọ̀nà wà ní ẹ̀hún tọ́ ni òun náà

ọlọ́mọ ṣàtúnbù wa ṣe náà ah, bákan náà ara ọ̀nà tí ẹ fi ń ṣàtúnṣe lọ àwọn nǹkan yẹn ẹ bá rí pé òun kò sọ̀rọ̀ wà yìí lára àwọn kí ọmọ bẹ ọlọ́run kí ọlọ́run tí ẹ ṣùgbọ́n àwọn nǹkan yìí nírọ̀ òfin mi náà ṣàtúnṣe mi so nínú àwọn nǹkan tí ó ń jẹ́ ẹ̀tọ́ yìí kí ọmọ ẹgbẹ́ lọ́wọ́ kó jẹ́ kéèyàn ó máa rí ṣe sọ ẹ̀rípa lẹ́yìn náà ní ká máa tọ́ka àwọn ọmọ ẹ̀mí aláàbíkìríkà wọ́ṣùkìríkà wọ́ṣùkìríkà ìgbàdẹ̀tì ọlọ́run nà mí lọ́wọ́ jíkẹ́ lè máa dúpẹ́ fún ọ kí máa rántí rẹ̀ kí máa èèyàn dáadáa ọ̀gá ìfìríṣọ́lì yẹn máa ń ṣàtúnṣe ara rẹ̀ ṣe pé kò ní ìdíkẹ́ nìkan ní ọmọ sọ fún ọ lọ́tọ̀ ọlọ́run sáà ti ẹ̀ sí ọlọ́run ọlọ́run náà bá ṣe pé ọ̀fẹ́ yí padà lóòótọ́ ni lójú ló ti máa kíyàn náà ṣe.